tó ní bọ́ọ̀lù náà ọ̀rọ̀ ní ti tọrọ ọ̀ sọ pé ẹ́ ah, kíní kan á ah, jẹ́yìn ni á ah, wín ni yín. mo ní ẹ̀yin náà lẹ da lé yín rú <laughs> ẹ̀yin ó dàbí kuraani ṣé gbogbo ìtàwọn obìnrin yín wò ó dàbí kuraani ṣé pé mi mo lẹ́yìn gan ẹ̀yin gan bàbá tó da lé rú ẹ̀yin ni girugudu ti ń dáná láàmú ẹ ká gbogbo kíní lẹ̀ sẹ́mi kókò ní bá wọn láàmú má àwọn náà sọ pé lè ń bọ́ọ̀rìn ọkàn sọlé di aha so ńgbà tó ti gbégbékúgbé wọlé tẹ́lẹ̀ ọmọ pé àti gbé wọlé kò ṣòro bí àti gbé jáde njọ́tọ̀ bá ló gbé jáde gbogbo èèyàn ní ó rí léèfì rẹ̀ torí délé ẹ má gbégbékúgbé wọlé yín ìgbà míì tó bá yẹ pé ẹ̀yin bá jẹ́ ni tí ó lè kọ́ńtrólé rẹ̀ ẹ fẹ́ mọ̀ tí ń lọ láyé ńlẹ̀ ní satellite cable yẹn ṣé ẹ lè control lẹ́yìn lọ́nà tó yẹ pé ibi tí television àti ẹ satellite yẹn tí ó ti máa operate kò sẹ́ni tó lè débẹ̀ àfẹnitẹ́ bá gbà láàyè ṣé ẹ lè control lẹ́yìn bẹ́ẹ̀ tẹ́ bá ti lè control lẹ́yìn bẹ́ẹ̀ there is no problem kọ́lá tó fi dórí àwọn ìyàwó yín nobody can just go there and operate the television tẹ́yìn bá lè ṣe bẹ́ẹ̀ àjẹpẹ́ kò sí wàhálà because you know kí ló dé tí wọ́n fi ń lò wọ́n fẹ́ gbọ́n ti ń lọ láyé wọ́n fẹ́ máa ó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé rẹ̀ bó ń ṣe bọ́yá ẹnìkan tó jẹ́ pé wà ń pò gíga ni ọ́ tó bá máa ti ń lọ ọ̀ràn kan wàá gbé ọ́n bí tó wà ní. so tó bá jẹ́ báyẹn kò sí wàhálà àmọ́ pé ẹ wá ṣe lẹ́yìn ẹ wá gbé lẹ̀ fáwọn ọmọ ike káwọn ọmọ máa wo kínní à níjọ́ tí rìsọ́ọ̀tì ẹ bá dé ẹ kábàámà torí tẹ̀yìn bá ní educative channels nìkan lẹ́ ń fẹ́ káwọn ọmọ máa wò ó sì dáa but at the end of the day sáwọn ọmọ gbọ́ ni ńgbà tẹ bá wà ń bẹ̀ tẹ bá sí ń gbogbo yòókù làwọn náà tún máa try eléyìí jẹ́ bó sì jẹ́ ń bẹ̀ tọ́ wọ́n ní àwọn eré mi náà tó tún wà ńkọ́ tọ́ra àwọn eré wà lóríṣiríṣi nísìn ẹ̀rì tí wọ́n gbé kinní kan wá wọ́n ti ṣe bí bọ́ọ̀lù bọ́ọ̀lù wà láàrin wọ́n á sa àwọn kinní kan bí èrè ẹ̀ máa yín kinní ìwọ́ yín ìwọ́ dùn ọ́n bí eléyìí náà dùn ọ́n bí gbogbo ẹ̀ rẹ́gbẹ̀ nínú Islam àti eré tá à ń sin náà tó ẹkọ ẹ mú pọpá kan lọ máa fi gbá bọ́ọ̀lù báyìí gbogbo tẹ́tẹ́ náà nínú Islam rubbish kò sí níta fẹ́ fi ṣe eléyìí dàbí kọ́ọ̀mà ṣé kọ́ọ̀mà nínú kìí ṣe kọ́ọ̀mà kò sí níta fẹ́ fi ṣe kálukú wọ́n ní tíyẹn bá wọn gbá bọ́ọ̀lù ọlọ́mọdé òun náà ń da nínú òfin ẹ̀sìn Islam wọ́n nígbà wo láti máa kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ nípa àbálòpọ̀ ah eléyìí kò sínú nǹkan tí Islam kọ́rẹ́jì o kì máa kọ́ ọmọ bó lọkùnrin bóbìnrin lò pé kí lọ sọnù because gbogbo ẹ̀kọ́ tẹ̀ máa ń kọ́ yẹn wọ́n máa fẹ́ practice ẹ̀ so ẹ sì rí i pé nígbà táwọn òyìnbó kìbọnú ẹ̀kọ́ wọn kí ló result ah ó result àwọn result burúkú ni kódà àwọn tíṣà gan ṣe experiment lára ọmọ pé kó lè bá yé wọn so àwọn nǹkan míì wà tó yẹ pé ẹ kọ́ ma but kì í ṣe gbogbo ẹnu lẹ́ẹ̀fi sọ̀rọ̀ kì í ṣe gbogbo ẹnu lẹ́ẹ̀fi sọ̀rọ̀ ẹ̀kọ́ mi wà nípa àbálòpọ̀ tó jẹ́ pé bọ́yá ọmọ tọ́lọ́wọ́n bá ṣàánú tí ọjọ́ ń ranù ẹ̀yìn ìgbà tó fẹ́yàwó ló tó kọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ wàláì ẹ mọ̀ pé ọlọ́run tán máa ṣe ni ìyàwó èso ọkọ wọn wọn njọ́ alákọ̀ọ́kọ́ musa mọ̀ pé kinní kan wọnú kinní kan wọ́n bá ń wora wọn ràn pé àwọn ọmọ pé ti wọnú rẹ náà ni kinní kan ó ṣe sá ń ọ wọn ọ ó ti sínábólẹ̀ sínábólẹ̀ ọmọkùnrin wa ń padà lọ bí bàbá rẹ̀ lásùbà àjọ kejì ìbá mi ṣé tí abẹ́ ọkùnrin bá ti wọnú obìnrin tí obìnrin tó ti parí nù à kọ́ parí ọmọ strọ́gù ni bó ní strọ́gù yẹn obìnrin ò ní padà lè ya tiẹ̀ o ìwọ ọkùnrin ní sẹ́bà o torí pé ọ̀lọ́lọ́ fẹ́ yàwó wá o so bàbá rẹ̀ ní ọmọ strọ́gù ni èdè tá nàbì sí pé nu sallallahu alayhi wa sallam ó ní idha iltaqa al-khitanani idha jalasa bayna shu'abiha al-arba'a thumma jahadaha faqad wajaba al-ghusl tọkùnrin bá jókòó láàrin ọwọ́ méjèèjì àtẹsẹ̀ méjèèjì lẹ́yìn náà tó gbó rẹ̀ tó struggle ìwẹ̀ ti dọ̀ràn yìí ẹ máa gbọ́ àwọn èdè àpọ́nlé èdè àpọ́nlé ní ìsìtò máa ní wọ́n ń kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe ń bára wọn lò sédè àpọ́nlé wọn máa sọ gbogbo díì ni wọ́n yà kódà wọn tún lè ní káwọn ọmọ bọ́ sókòtò gbogbo ẹ̀ lọ́wọ́ àlàyé yìí wàláhì tó ní wọ́n bọ́ sókòtò tó tún máa sírò pé irú dìkan ni irú dìkan ni irú dìkan a'udhu billahi minash shaitani nonsense nínú Islam eléyìí jẹ́ bó ti ṣe jẹ́jà wọ́n á ní kí ni túmọ̀ òmáàmà ó kọ́ ni ẹ sọ ọmọ yín kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n sọ ọmọ ọmọ ànábì bẹ́ẹ̀ so yé wa kìí ṣe gbogbo kọ́lá àmọ́túmọ̀ rẹ̀ àmọ́túmọ̀ ti sọ yẹn kan bẹ́ẹ̀ kò sí wàhálà wọ́n ní tóbìnrin bá ti lọ́ọ́lé ọkọ kan rí tó tún wá fẹ́ lọ́kọ mí ńkọ́ ṣé yóò tún máa lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni kọ́dà kó sọkọ ẹlẹ́kẹ̀wàá ọ̀dọ̀ bàbá náà láàmú alọ́ gbogbo gbà obìnrin dáfira rẹ̀ lọ́kọ̀ọ́ àwọn àfa kan wọn bá so igi ṣé bàbá ló fi fún ẹ kò sí bàbá kan bẹ kí ni a fẹ́ fàfà sínú igi àní bàbá rẹ̀ ajẹ́ kó rí àwọn fẹ́ o zina lẹ́sìn àmọ́ tóbìnrin bá jẹ́ kó ti bímọ ọmọ sì ti dàgbà débi kọ́ ọmọ náà ti bàlágà tó ọmọ lẹ́tọ̀ọ́ kó fìyà rẹ̀ lọ́kọ ọmọkùnrin o ọlẹ́tọ̀ọ́ kó fìyà rẹ̀ lọ́kọ torí pé òun ni ọmọ ṣe bákànbàkàn lẹ́mìí rẹ̀ pé ẹnìkan fẹ́ yà òun tó ń bá wá fìyà rẹ̀ kan ti dínà gbogbo bákànbákàn yẹn wọ́n fara ma kíyà rẹ ọlọ́kọ tó wá ń bínú ó ń bínú báwo gbádùn ọmọ tó máa kó fi so ọba ti dàgbà débi kó ti bàlágà bàbá ọmọbìnrin yẹn ọmọ fi ẹ pé ọkọ kejì lọ ebi ọkọ kẹta ni àní kó ṣe pé ọkọ Baba rẹ̀ náà ni wọ́n máa fi lọ́kọ lópin ìgbà tó bá wà láyé tí baba bá sì kú ńkọ́ bàbá ní ṣẹ́kù ẹni tó bá ṣẹ́kù fún bàbá ni wọ́n máa fi lọ́kọ. wọ́n ní sí àwọn lè invest nínú trust fund àmọ́ ah, tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣàlàyé rẹ̀ náà kò sí yes or no ẹ ṣàlàyé rẹ̀ náà bóò ni trust fund yẹn rí nígbà tá a bá mọ bó ṣe rí láwọn àmọ́ sọ́tọ̀. So àbí kọ̀tọ̀ ẹ̀yin ò sì ṣàlàyé adúpẹ́. wọ́n ní bàbá obìnrin kan o ọkọ ọmọ rẹ̀ ó tún kọ ọkọ rẹ̀ nítorí pé yìí ń bojú. wọ́n ní kí ni kí obìnrin yóò ṣe àkọ́kọ́ kò gbọ́dọ̀ fẹ̀sìn tí ń sílẹ̀ ó sì gbọ́dọ̀ ó sì gbọ́dọ̀ rí dájú pé torí Ọlọ́run ló ṣe ń ṣẹ̀sìn kí ṣe torí kárí mi yéésù torí pò ń fẹ́ ba bàbá òun lọ́kàn jẹ́ torí nítorí jàánu ẹ̀sìn nu jàmá ṣé torọ ọlọ́ọ̀ni wọn náà ń ṣe ń ṣe tó bá ti jẹ́ pé torọ ọlọ́ọ̀ni kọ́ máa wá bẹ́ lọ́n kó jẹ́ kó wọn mọ ọ̀nà tó wọn fi yanjú áwọ̀ tí máa ń bẹ láàrin òun àti bàbá òun ọ̀rọ̀ kí tóbi ká bẹ́ bọ́ yóò ṣàlàyé fún bàbá rẹ̀ náà ni tí bàbá bá wà ló ń kọ òun ò ní gbà àkọ́kọ́ nǹkan tí ó ṣe kó tó rí yọnu òun òun náà ní kó yọ ọ́ ìbòjú yẹn dànù kọ́ gbọ́ kọ́ má gbà àbí òye wa yọ gbọ́ óó kò sì ní yọ ìbòjú tiẹ̀ ó tí yọ kínní náà óó àìpé óó kásẹ̀ torí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wà ọlọ́mọdé torí la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq kò sáyè pé ká gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí ó mú ni sẹ́lọ̀ eléyìí jẹba wọn lóbìnrin tó bímọ tẹ́jẹ̀ bímọ ń jáde lára rẹ̀ ìgbà wo ni ó tó máa ṣe sọlẹ́t tí tẹ́jẹ̀ bá ti dáta ìdáni bẹ́ẹ̀ ni pákó bímọ lónìí ẹ̀jẹ̀ sì dá lọ́la kọ̀ wá mọ́ yọ wẹ̀ àtọ̀lá náà ni ó tó máa ṣe sọlẹ́t tó bá wá pẹ́pẹ́pẹ́pẹ́ tó bá tógójì ọjọ́ tí ò tún dá kó ṣe sùúrù títí tí è pé ọgọ́ta ọjọ́ lẹ́yìn ọgọ́ta ọjọ́ kó wẹ̀ kó máa bá sọ̀láàtì rẹ̀ lọ kó ka ẹ̀jẹ̀ tí máa tún jáde kún alistihada yóò wá lọ síbi tí ó ti rógùn lọ sí tẹ́jẹ̀ yẹn ó fi dúró abẹ́lẹ́ ọmọ lé da wa kó gbàdúrà wa kó tún bá sàlékún ìfinimànà fún wa subhanakallahumma bihamdik ashadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك